بسم الله الرحمن الرحيم قل هل من شركاء أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدسة اللهم آمين قل هل من شركائكم من يأتي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق حق أن يتبع أما لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا الظن إن ظن لن يؤمن الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọba tí ó tó wọnú àánú ẹ̀ tó wọnú kẹrẹ̀ tó jẹ́ ká máa bẹ nínú ọkàn tí ó lè jókòó nílé ọlọ́run láwọn ààyè táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lè ká ìrújú nípa àádáadáa yìí tẹ́ẹ̀mù táǹbì ọlọ́ọ̀bá rẹ́ra pé ẹ̀rọ ètí fi lóore jùlọ láì tí ẹ̀ máa ń jókòó òun náà ní ìjókòó nínú ilé ọlọ́run tó jẹ́ pé yatluna kitab Allah wọ́n máa ka tírà ọlọ́run wa yatadarasunahu fima bainahum bẹ́ẹ̀ ni wọ́n máa kẹ́kọ̀ọ́ rẹ̀ láàrin ara wọn bẹ́ẹ̀ bá lè máa jẹ́ kí rújò kó pọ̀ ní sẹ̀mí ayé rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ tó jù fún wa ní ro rẹ̀ kí àtọ̀ kó pé wàhàfàtì umar malayika àwọn malayika wà kún kẹkẹ nínú jòkó bẹ́ẹ̀ abẹ nínú àwọn ọmọọṣẹ àlọntiwa alekun kí alekun kaba safa anabi muhammed àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàbẹ àti gbogbo àwọn tí wọn gbéṣẹ́ yìí lọ́wọ́ tó fi dórí táwọn náà fi ń bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ mọ látara wọn ọlọba àsan ẹlẹsùn lórí ibi tí a bá súratu yunus dé òun náà ní àyà ogún àbí ọgbà àti mẹ́fà ọlọ́run sọ fún anabi wa muhammed ó ní wà má yattabi aktharuhum illa dhann èrè ń ṣe ọlọ́run má dààmú o torí gbogbo èyí tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi ń wé ọlọ́run ọba dẹ́dà ìyẹn ni wípé ẹni tí ò ní dá nǹkan ẹni tí ò rí ẹni tí ò gbọ́ bèlèpé ló sì ní láǹfààní ma la yadurruhum wa la yanfa'uhum ohun tí ò lè ṣe wọ́n láǹfààní bèlèpé yóò kó nira bá wọn láti sọ̀rọ̀ ànábì wa Ibrahim aleyhisselam ní sọ́ọ̀tù Maryam nígbà tó sọ pé yá abati inni qad ja'ani minal ilm ma lam ya'tika fattabi'ni ahdika siratan sawiyya ànábì Ibrahim fẹ́ kó bàbá rẹ̀ lákèésí ó ní yá abati ìrẹ́ bàbá mi lima ta'budu kí ló dé ló ń sìn ma la tubsir ntí ò lè gbọ́ tí ò rí wala yughni anka shay'a. kò sí ilé rẹ̀ kankan ìyẹn ni pé gbogbo akiri wọn fà wọn náà mọ̀nà ni ẹni tó dá ẹ̀dá ó ẹ̀dá gbogbo ń tá lò ní ayé ọlọ́run wa lórí gbogbo ń tá igi ni ọ̀pẹ ni omi ni ni òṣùpá ni gbogbo àǹfààní tó wà ní ṣe kí ni o ló fi ní di àhàkù ayò ṣé kì í ṣe pé ẹni tí ń tó ó dábí tí gbogbo tó yẹ kí nǹkan kó wà sọ́ọ̀nù yẹ ká tẹ̀lé ní àbí nǹkan mi ẹ wá ní fàmáìlẹ́kù kẹ ìfàtàkù mọ́ báwo ni irú ròrí wo ni wọ́n ń rò yàní irú ròrí wo ìdájọ́ wo ni làákàyè wọn ń dá fún wọn tí wọ́n fi ń fi nǹkan míì wé ọlọ́run ọba dẹ́dà lórí fàmáìlẹ́kù kẹ ìfàtàkù ó ṣe fún báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fi ọlọ́ ó ní wà máa yẹ tẹ́lú aksaru aksaru ìlà zọ́nù ìyẹn ni pé tẹ́ bá wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tá bá ń sin nǹkan ní ìtọ́jú àtọ̀ sọ́nà ọba adẹ́dà àbíjọ́ nígbàgbọ́ nú ẹ̀ kò sí tí wọ́n tẹ̀lé àbámúdá ni azọ́n assumptions wọ́n assume ni pé bí ó ṣe rí nìyẹn ẹni orógùn rí ògùn níbi tó ògùn ti ń fún yẹn lágbára kó wá sọ ìlà mujahadu zon alwa mo rò ní ìyẹn ni pé yẹ kí nà àmàdájú ò sí mbẹ yìí pé kíní ìbò ṣe rí mi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní póríṣiríṣi lọ́dọ̀ àwọn ẹ̀dá tí wọ́n ń sìn lónìí yàtọ̀ sọ́lọ̀ ọba dẹ́dà lójú sọ pé lọ́ọ̀ká nà fi ìmọ̀ áálí àtún láfàṣádà ta tó bá jẹ́ pé ọlọ́run kan bẹ ní sánmà ìkan bẹ lẹ̀ kílẹ̀ pé ó ṣẹlẹ̀ clash of giants ni ìyẹn pé gbogbo táwọn èèyàn ń pè lọ́wọ́ tó jẹ́ pé téèyàn bá ti lágbára kan oògùn kan ní àbí nǹkan kan ẹ̀ẹ́dì pé tó bá tó rí mi yóò tó fi lẹ́gbẹ́ ó dà pé léyìí ó dà pé léyìí tó lágbára a pé tí wọ́n ń tẹ̀lé kí ni o àbámudá ni illa zon ó wá ní kí ni wà inna zon. dájúdájú àmàdá àìbámọ̀rò kò lè kó òun lè rọrọ̀ kankan kó níbi kí ni o níbi òdodo ìyẹn ni pé iyèméjì ò lè ti àbádànù mòrò dànù iyèméjì ò lè ti òdodo káwọn iyèméjì tó ń ṣe àméjì lọ síbi tí ò lè kí o lànàbí sallallahu alaihi hadithi kan ó ní dá àmà yẹ̀rí ibùkà ilá máa la yẹ̀rí n ti ń ṣe ọ́ níyèméjì fi lẹ́ẹ̀lẹ́ lọ síbi tí ò ṣe kí ni o tí ò ṣe ọ́ níyèméjì tábà tí gbogbo wa ń ṣe pé sọ́nà wà bí òsì kí lẹ́nu gbogbo ó sọ á ló so ti wa ọmọ abẹ́ akutọ̀ ẹ Ọbàtálá Ọbàtátà kí àwọn ẹgbọ́n ni so láàmì tó dá lójú n kankan so ó ń lé ni n tí lójú tá lórí ẹ kò yẹ kó lè ní kankan ṣe láàyò gini minal kò lè rọrọ kankan kó mi òdodo náà. ìlàlá onídàájọ́ òun ọlọ́run àlímùn ọlọ́run nímọ̀ gbogbo táwọn yẹn ń ṣe níṣẹ́ yẹn tí wọ́n mú nǹkan mí nípa ọlọ́run tí wọ́n pe nǹkan mí yàtọ̀ sọ́lọ́run tí wọ́n wá ìrànlọ́wọ́ mí lọ́dọ̀ nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́run ọlọ́run ni àlímù mo nímọ̀ ń pa o bìmọ̀ yẹ fàánù pẹ̀lú tí wọ́n ń ṣe níṣẹ́ lọ́wọ́ báyìí tí wọ́n ń ṣe ọlọ́run ló mọ̀ etí wọ́n padà máa ṣe fẹ̀lìmọ̀sákpàl lọ́jọ́ ọ̀la táwọn yóò tún máa sìn ó ti yé wa mo ti wọ́n sìn lọ́wọ́ lánàá oògùn oríṣiríṣi òòsà ni wọ́n ń bọ́ ńlẹ̀ Yorùbá wọ́n tún ti manufacture rẹ̀ wọ́n tún ti tún ti ṣe míì wọ́n tún ti invent míì sí i so ìmíì tí wọ́n tún sí ilẹ̀ Yorùbá àbí tó tún yàtọ̀ sí ilẹ̀ Yorùbá Ọlọ́run ṣe kí ni ó ní mo mọ̀ àlímù mi mà yàfẹ́ àlù mo nímọ̀ nípa tí wọ́n ń ṣe níṣẹ́ náà. wàá máa bá وتفسير وتفسير الحق وتفسير الكتاب وتفسير الكتاب لا ريب فيه من رب من رب العالمين ọlọ́run tí ó ṣàánú fún wa tó fàlùkùránì ìkẹwa láti ṣàlàyé oríṣiríṣi ọ̀nà mọ̀ tọmọnìyàn gbà lórí ilẹ̀ tó ti yẹ àárẹ̀ pé tíra kan ni tó jẹ́ wípé kò fẹ́ sí tíra tó ṣàlàyé òdodo tó fẹ́ tó alukur'an àbí àwọn haqa'iqal ashya àwọn òdodo pàápàá kankan ti ń bẹ ọlọ́run wa fẹ́ ṣàlàyé bóòlù alukur'an ṣe pàtàkì tó àtàwọn àìdá ìtàn rẹ ni ìdájọ́ ọ̀nù rẹ ni ìtọ́sọ́nà ọ̀nù rẹ ni àwọn nǹkan tá a lè mọ̀ tálùkùránì sọ fún wa ọlọ́run fẹ́ fìdí bóòlù alukur'an ṣe rí ó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ó wá pẹ́ tẹ́ǹkà yẹn wà má kánà hadha al-Qur'an an yuftara min dunillah ǹjọ́ tọ́ ká sọ pé ẹni tí ó mọ̀ kọ́ mọ̀ ká ǹjọ́ tọ́ ká tí wọ́n ti ń ka ní kẹbi ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ọgbọ̀n lé mẹ́sàn-án an yuftara min dunillah ká wá sọ wípé wọ́n ń jọ tí ìsìnkọ́lọ̀ lórí ìyẹn ni pé kò tọ́ ká sọ pé tíra ànábì ló ṣe kí ni o ló kọ́ fún rẹ̀ gbogbo òwe táwọn èèyàn kọ ṣáájú rẹ̀ àbẹ́yì tí wọ́n kọ lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀mí ó ti wà updated kò sí ìwé kan tó lo sẹ́ńtúrì rí tí wọ́n rìvíw rẹ̀ wọ́n fọ́ tiẹ̀ bàjẹ́ gbogbo fọ́mùlà táwọn Aristoteles Socrates aflato sotie àwọn olùròrí Greek nígbà kan gbogbo ẹni wọ́n ti kí ni wọ́n ti fọ́ tiẹ̀ ń sìn torí pé ròrí ọmọ ènìyàn ni the Quran kọjá ìròrí ànábì Muhammad ó kọjá àgbélẹ̀rọ lọ́dọ̀ rẹ̀ ìyẹn ní gbé gbogbo ọ̀rọ̀ táǹkùá ni mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí wọ́n máa ń rò pé ànábì ló ṣe kí ni ló hun jọ lọ́dọ̀ rẹ̀ ó ní máa ká ní àádọ́ kùránù ayọ̀fútàrọ̀ mi dùn nílá kò ṣeé ṣe ká sọ páǹkùránì wọ́n hun jọ kì í ṣe pọ́lọ̀ ló sọ tó pé jọ́tà kùránì ó sọ kalẹ̀ n tó kọ́kọ́ sọ fún wọn ó yẹ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu òní ikra bísí mi rọ́bì kalẹ́ máa kà pẹ̀lú orúkọ ọlọ́run bá lókè ní tó dẹ́dà ajẹ́ pé kò ní sọ kankan nínú àmì pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run só ti yé wa òun la máa ń sọ fún wa pé gbogbo àwọn súwárù kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú kúlí ó yẹ kó yọ kúlí kú omi bẹ̀ torí pé ànáwó abdulmamu só ti yé wàláwó takọ́ wàlà àlẹ́yìnà bẹ́ẹ̀dọ̀lù àkọ̀wé tánàbíwá Muhammad alukọ́ni ifrid kásìẹ̀ sọ pé takọ́wàlà àlẹ́yìnà ó wá mọ̀ọ́mọ̀ sọ ń tà sọ takọ́wàlà ó mú àkọ́wàlẹ̀ kan wá tí ìṣe látọ̀dọ̀ àwọn ọlọ́run kí ló wí la àkàdùnà òbìlì yẹ̀mí àgbàmú pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ ọ̀tún fún malakọ̀tà náà mínímù ìwà tí àwọn àdìka sí wọn rẹ̀ báyìí ṣẹ̀bọ̀tà ní ṣe lákún lérí fànàgbà Muhammad so lọ́pọ̀lọpọ̀ ayé alukọ́ni mọ́ àwọn kẹfì wọn bá ànàgbà Muhammad pé ah àyà tó ń ka ìlú tí ń bọ́ ọlọ́run àwọn wí ìtì bí kùránì gẹ́rẹ́ hàdà ọ̀bẹ dìlẹ̀ o afẹ́kọ̀ọ́ mú mi wá tí ó ṣe kí ni tí ó yàtọ̀ sí lẹ́yìn torí pé ń bú ọlọ́run àwọn àlùbáríwá fún ọ lẹ́sìn pé kún sọ fún wọn máa yẹ kúnnù lé àni ọ̀bẹ dìlẹ̀ omi tìlẹ̀kọ́ ìnẹ́fsì kò tọ́ kí n ṣe kí ni o ká sọ pé èmi látọ̀dọ̀ ẹni o. tí bá tẹ̀lé nǹkan kan tẹ́ bá rí o ìlàmáyúhà ìlẹ́yìnà àyàfi tí wọ́n fi sọ fún mi nínú ṣé kí ni o nínú sọ òun ló fa kúlkúl ìpè kúl wọ́lọ́wù ahad wọ́n wá bí nípa ọlọ́run ni pé sípìlà náà rọ̀bẹ̀kì ròyìn ọlọ́run rẹ̀ fún wa irú ọlọ́run lọ́lọ́run rẹ̀ ròyìn rẹ̀ fún wa ṣẹ́tí ọ̀sán jìbìlò àwa yóò wá sọ̀kalẹ̀ fún wa ní kún huwa Allah sàbùkọ́ yẹ kó sọ pé Allahu ahad wà ní kún bí bàbá òun náà tún ànábì ń sọ fún yẹn kàpé kún ẹ ti gẹ̀dẹ̀ bí bàbá ànábì kan ṣe kí ni ó sọ fún yẹn kàpé sọ pé kò yẹ kó tún sọ pé sọ pé mọ́ ó yẹ kó kàn máa sọ pé huwa Allahu ahad wà ní kún huwa Allahu ahad tó fẹ́ lẹ́ anáwó abdul nanu kí ló yọrí bẹ́ẹ̀ o ní pé ayé yìí fẹ́ sọ ijazo quran tahadal quran al-arabi al-arabi yun al-arabi al-fasih látara quran ti sọ̀kalẹ̀ ní ti ń challenge ó ń pè níjà gbogbo àwọn lárúbáwá tí wọ́n pera wọn pàmò ọ̀rọ̀ sọ lárúbáwá sì ń sọ ọ̀rọ̀ kí mo wí wọ́n á máa sọ̀rọ̀ torí pé wọ́n á máa fọ̀ sọ̀rọ̀ àtorin kíkọ orin tó ní iye lórí ni o wọ́n a máa fi ṣe fàǹfà so látara kí sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ọlọ́run wá gbé kalẹ̀ ẹni tó mọ̀ ọ̀rọ̀ sọ jù wọn lọ lójú jẹ́ pé rijaz mujizat èèmà nǹkan àmì tọ́lọ̀ ń fa nẹ́bà Muhammad orí kíni kitabun yutla tí ìràkà tẹ́mà sí kíni tẹ́mà kàrí látọ̀nà tí wá kọ́ àti ìrẹ́ èèyàn kan tó sí kíni tó kọ́rù Kùránì láti ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin mo sọ fún onye ni pé ó ń mọ ìyá mi lẹ́nu wọ́n ní ó ti wá sun kurani mu kurani ah, ti wo kùránì tó rí pépà bí kùránì tó wà nígbà yà àwọn èèyàn tíra kan ò lọ rú bẹ́ẹ̀ ẹ ẹgbọ́n yẹn tó ha tó lè kí lókè wo ni wà tí ha ẹbí pé nínú verse mélòó ló wà nínú kíni o nínú John àbí verse mélòó ló wà nínú Sam kò lè ṣe kíni kò lè mọ <laughs> kanura kó wá tó bí lùkù ṣe bẹ̀rẹ̀ látòrí kíni dórí tó parí sí kò lè ṣe kíni kò lè mọ <laughs> pé àtẹ̀yẹ́ tó yọ sọ́nù àtẹ̀yẹ́ tó wà mẹ́ẹ̀ ká fún wa kò lè ṣe kíni kò lè mọ so ìyẹn tó wípé ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ kí ni ma kana hadha al-Qur'an an yuftara min dunillah kò tọ́ ká sọ pé ọ̀rọ̀ yìí àwùjọ kan ni látọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ọ̀bà dẹ́dà walakin walakin tasdiq alladhi bayna yadayhi onípùrọ́nì tẹ́rí ni tasdiq ó wá gbà lódodo ni kí ni ó wá mú lódodo alladhi bayna yadayhi àwọn tíra tó wá ṣáájú rẹ̀ kùránì wá lékè ni ó wá confirm wọn. ìyẹn pé ajẹ́ pé manzilatul Qur'an bí kutub sabiqa kí ni position sí kùránì wà sí àwọn tíra tó lékè ni tó ṣáájú nínú àtàwọ́rá Injil àti Zabur ìyẹn ni pé ń bẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ̀ tọ́ tíra yẹn sọ alùpàdé wa ṣe kí ni o ó wá àfàmẹ́ ó wá kọ̀ǹfàmẹ́ pépò ni nìyẹn tó ti yẹ lápẹ̀túwe ìtàn Yusuf alayhi salam wọ́n sọ̀tà Yusuf Zabura nínú àtàwọ́ra ó wà ní àtàwọ́ra ó sọ wà ní yìí tó ti yé bẹ́ẹ̀ àwọn tó ti wà nú ẹ̀ lójó sọ fún àdágbà pé àwa la fẹ́ ṣe kí o la fẹ́ pa èyí tó dáa fún ọ jùlọ nínú kí ni o nínú tàn ajẹ́ pé èyí tó ti ń pa tẹ́lẹ̀ kí ni o àmúlò wọn àlọ́ ẹ̀ náà asahabil kaf asahabil kí ni òkè asahabil kaf wọ́n ti kànú báyìí náà tẹ́lẹ̀ ó wà nù bẹ́ẹ̀ tó bá ti yọ kúrò ó sì wà nù àtàwọ́rá tó ti tọ́fà náà bọ̀ Musa ìtàn àwọn ní ìtàn asahabil kaf. àmọ́ torí wípé torí pé wọn ò nímọ̀ nípa rẹ̀ àtàwọn àmúlùmọ́lá kan fi kún kùránì wá láti wáyé kíni láti wá àǹfà mẹ́ bó ló ṣe ní ó ní a'udhu billahi minash shaitanir rajim ó ní idh hawal fityatu ilal kahf faqalu rabbana atina min ladunka وحي لنا من أمرنا رشدا فضربنا على أنثانهم في الكهف سنين عددا ثم بعثناهم نعلم أي الحزبين أحصى لما لبسوا أمدا أها إيه؟ نعم نبأهم أيها أيوة, أيوة، نعم نقص عليك نباعه بالحق àwọn yẹn ti ń pàtàkì yẹn náà ṣáájú tẹ́lẹ̀ àmọ́ wa ẹ̀kọ́ wọn lò náà láti authenticate tẹ̀sídì kọlẹ́ẹ̀dì pé ìtàn yẹn ó ṣẹlẹ̀ bó ṣe rí nù àmọ́ yẹn ń pa yìí náà nà kó so àlẹ́ yìí ká nà bá àwọn òbẹ̀rẹ̀ àjọ àwa là á fún ọ ní ro wọn pẹ̀lú kí ni òdodo tẹ bá wo nínú fíìmù wọn jọ ìmọ̀ èyí àgbà ni sọ gangan òun kí ni authentic bẹ́ẹ̀ ẹ wọ́n wọ́n lọ́gbọ̀ọ́gbà alukurani ò sì tẹ̀síìlì kìí ṣe kó sọ̀fọ́ sí wẹ́wẹ́ ohun tó mọ̀ pa nídìí nínú ìtàn àwọn kí ni o asahabil kaf tó lè wúlò fún wa gẹ́lẹ́ ṣe kí ni ló sọ fún wa the same thing ló tàn sọ́wọ́ Yusuf alayhi salam wọn náà nà kó so àlẹ́ká nàbà ahùn bẹ̀lẹ̀ hàk àwa là á sọ̀tàn àwọn fún ẹ lódodo àjẹpẹ́ tẹ̀sídì kọlẹ́rì ìbẹ̀yìn ẹ̀yẹ̀dẹ̀ yìí kí ló tún wá sọ̀dákọ̀ ó wá sọ̀dákọ̀ bí wádàtì ẹ̀ ìlà pẹ̀lú ìjọkan ṣoṣo ọlọ́run tí alukurani ṣe kíni o ti ń sọ fún wọn tẹ́lẹ̀ bíi pé kíni wà kọ́lẹ̀ isa múnú mẹ̀ríyàmà yá bani isra'il ẹ̀bùnú wọ́ àrọ́bí warabbakum ìyẹn mú lọ́dọ̀ pé mo wà bẹ̀ ń jẹ́rìí rẹ̀ isa sọ fún yín jésù ọmọ màríà sọ kó tó lọ ó ní ẹ̀bùnú wọ́ àrọ́bí warabbakum ẹ̀sìn ọlọ́run mi àti ma lakum min dunihi min ilah látọ̀ sọ́lọ̀ kan ṣoṣo kò sọ́lọ̀ mi <laughs> ṣàkíní sẹ́yìn ajẹ́kọ̀ọ́ kùránì wá ṣe kí ni wọ́n á confirm ó wá sọ̀dákọ̀ ọ̀rọ̀ tánàbí yìí sáṣe kí ni tó sọ fún wa ti tẹ́lẹ̀ ó wá ní wa tafsilal kitab kílàkì kí ló bá lọ́nà àbẹ́ẹ̀kọ́ ni sẹ́mọ̀ ni torí pé ní alukur'an alukur'an ni mo ń sọ fún ọlọ́mọ sọ fún alukur'an pé ma faratna fil kitabi min shay ààfin kankan kalẹ̀ ní alukur'an láìsẹ̀ kí ni láìsẹ̀ máa ṣàlàyé rẹ̀ ẹ lọ wá ìdájọ́ ìdájọ́ kí ni o ìdájọ́ rìbá wà nínú báyìí àbínú àtàwọn kò sí mẹ́ kò sí kí ni ìdájọ́ ogún pínpín kí ló pé nínú mo kò sí kò sínú ìwá tí kò sí èyí tí wọn ò yọ gan kò sí bẹ̀tírà ìwá wa wàtẹ̀sílẹ̀ kìtà ó wá fasọ́là ma jaa mujmalan fi kutubi sabiqa fasọ́là Allahu subhanahu wa ta'ala fi hadha al-kitab wọ́n tí wọn ò fọ́ sí wẹ́wẹ́ nínú kí ni o nínú tíra tó ṣáájú tíra ìwádìí kí ni ó wá fasọ́là rẹ̀ ẹ lọ wá bọ̀ láti fún ni lọ́yìn bá fún ni lọ́yìn àlùkò kí ni o fasọ́là rẹ̀ bóòlù sí rí ó ní wàlíwàlì dáàtù yòrìdínà àwòlẹ́dà òunà àwòlẹ́yìn káàmìlẹ́yìn ẹ̀rí bá wùrẹ̀ ní báyìí ẹ̀rí bá wùrẹ̀ tó bẹ́ tíra kan ní is a comprehensive kutub book ìwé kan tó tẹ́kí ni ó kó gbogbo sẹ̀mí ayé ọmọjọ́ a sọ fáwọn ènìyàn pé wọ́n lè sẹ̀mí gbogbo kan wà lálùkọ̀ọ́án ẹ̀yìn ìdájọ́ kan ó mẹ́ni torí pé kì í ṣiṣẹ́ tiẹ̀ fasalu alìkiri nkùntùn làtàlẹ́mù ẹ lọ bí àwọn tó mọ̀ kí wọ́n ilé ṣe kí ni o kí wọ́n ilé ṣàlàyé fún yín so kò sí tọ́lọ́wọ́ ṣe kí ni tí ò mẹ́nu bá وتفصيل الكتاب وتفصيل الكتاب لا ريب فيه لا ريب كيلو بي لا ريب فيه kò sí kí ni o kò sí iyèméjì inú ẹ ẹ gbáyà àkọ́kọ́ tó fi bẹ̀rẹ̀ sọ́tò tán bá kọ́ra ni ó ní kí ni alif laami wọ́n kí dálíkà ìkìtà tíra tá a fẹ́ máa kà fún yẹn tíra yẹn dálíkà ìkìtà tíra yẹn láàárọ̀ ìbẹ̀fì kò sí èméjì ń bẹ́ o wọ́n ìpín yà wá lẹ́nu wọ́n ìtàwọn yẹn dáwọ́ sí Kùránì lónìí ọlọ́run láàárọ̀ ìbẹ̀fì kò sí ń tẹ́lẹ̀ sí èméjì nípa rẹ̀ ajẹ́pẹ́ tí Kùránì bá ní kéèyàn lò tó bá lò tí ò bá mú méjì ni ó ṣẹlẹ̀ sí i ìmọ̀ kó sì gbọ́yé ìmọ̀ kó sì lò pétọ̀ ẹ̀yìn náà ní kùránì sọ pé òun náà láṣẹ tí àrùn ó sì ṣe kí ni ó sì àbó sì gbọ́yé tàbí kó mọ̀ nígbà wọnú rẹ̀ eléyìí ló burú jù torí pé wọ́n ní wọ́n lò ní zil minal Qur'an ma huwa shifa'un wàrà líkìlì ó lil mu'minin kùránì ó jẹ́ ìwòsàn àtànú àti kẹfà owó mọ̀mọ́ a jẹ́ pé awọ́lu máa yọ rẹ̀ wọ̀yẹ̀ntẹ́fì mi kọ̀ àdàbúdà yẹkù nà mùmínà gbogbo ẹni tí ó bá wúlò tó fẹ́ sáfàní pẹ̀lú kùránì tó fẹ́ lò gangan kó ṣe kí ni o ẹ lọ wo àwọn báwo kùránì ṣe ṣe kọ̀dí bó ṣe ṣe tàlẹ́ lò kọ̀dọ́ yá àlẹ́kùn sára wàhálà tó lè mọ̀ ṣẹ̀ láàrin lọ́kọ̀ọ́láyà ẹ lọ wo kùránì ó ní àrèjálù kílọ̀ pé kọ̀wà múnà alẹ́nisa a èyí wọ́n sí méjì lórí rẹ̀ ó lọ́kùnrin lòpó múlérò fáwọn obìnrin ó wà ní bímọ fọdọlọwọ dáàdọ̀hún alàdáàdà pẹ̀lú tọ́lọ̀ ń fi ṣe bọ́lá fápá kan lórí apá kan ó wà ní wábì máa ń fàkú min àmúwálìhìn àti tí wọ́n ń ná nínú owó wọn láàrọ̀ ìbẹ̀fì yìí so ìyẹn pé gbogbo tó bá ti ṣàlàyé fún wa á ṣe kí ni o àjìnà nísìnyí méjì rárá lórí ẹ̀ wà mọ̀ iṣẹ́ kàfí í fọwọ́ ẹ̀ fọwọ́ káàfẹ́ àwọn olùbẹ̀ láti ní báyìí tẹ́ bá ti rí ẹ̀kan tí bá ti ń ṣe iyèméjì nípa kùránì kì í ṣe kí ni o ó fẹ́ di kékeré nìyẹn o lágbọ́dọ̀ sọ́ra gan náà bá ti lọ́lọ́run sọ báyìí náà kùránì àbúkáṣe kí ni ká gbà á sẹ́mi á sẹ́mi wà tán ká sọ n tó dá fún mùmí ní òdodo ni tọ́lọ́run ní láàárọ̀ ìgbà fi ifo àwọn ìró tọ́lọ́run ní yóò ṣẹlẹ̀ tó sọ fún wa ìró tọ́lọ́run ní yóò ṣẹlẹ̀ á gbọ́dọ̀ ṣe èméjì ń pẹ́ gbogbo òró tó bá wà náà Al-Qur'an pé ni yóò ṣe yóò ṣe kí ló padà wá àlàfin àlà ifrit káwá sọ pa àwọn ará nǹkan tó pèrè àwọn onímọ̀mì ni táwọn ni wọ́n pa ànábì yìí sáré kí ló yẹ ká sí. ajẹ́ kí wọ́n ń ṣèyẹ méjì nípa ẹ̀jẹ̀ zákọ̀ wọ́n nípa kí ni àkùránì ọlọ́ni wà máa kọ́ta lúwú yẹ kí nà kí kó sọ ó ní lámàdájú wọn ò ṣe kí ni wọn ò pa kí wá lórí. báyìí wọ́n fẹ́ràn òun lọ́ọ́hù ilé yìí ọlọ́run gbé wá sí mo sọ́dọ̀ rẹ̀ tó yẹ kẹ́kẹ́ kó ṣe èmi ti kọ́ lọ́n gbé àdán ní ìsàlẹ̀ òkè ìyẹn pé ọdún àjínde ọdún àjínde ẹni tí mo pàtẹ lójú ẹni ó bá kú ní ọmọ àjínde àjínde ò sì tí ìtò ti gbogbo oku mú àbá kú tán jínde wọn kẹ òkú kó jínde rí tó ó ní yà Ìsá ibn Maryam ó lè yà Ìsá ọmọ Maryam fika mutawaffika inni kí ni ó mutawaffika ń pa ọ́ ní kú kékeré tí a bá kú kékeré oorun ni ń kùn ọ́ lórin inni mutawaffika ń kùn ọ́ lórun wa rafi'uka ilayya ń wà gbé ọwọ́ sọ́dọ̀ mi wàjáìlú lẹ́bínà tàbàúkà fọ́ọ̀kà lẹ́bínà káfàrú ìlà yawm al-qiyamah wọ́n wà jẹ́ kí gbogbo àwọn tó bá ń tẹ̀lé ọ wọ́n gbé wọn lórí gbogbo àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe kèfèrí sí ẹ tẹ́bá bí talẹ́ni tí tẹ̀lé alẹ́ yìí sánsìn tani àwọn obìnrin yes torí pé àwa la àwọn náà rẹ̀ jù a gbà ọwọ́ rẹ̀ jù a sì tẹ̀lé torí pé pàtó bá ní tó ń mú wa alábèrè ń jò ní pé first of January kò sínú mo ah. àwọn sì ní kò rí bẹ́ẹ̀ ta ló tẹ̀lé wọ́n máa ṣe wá tààlì wàtẹ̀sí ìlànà kìtà láàrọ̀ ìbá tíra yìí kò sí èméjì ń bẹ tíra ní ẹlẹ́ o ẹlẹ́ ọ̀tẹ̀ kì í sí tíra yìí. ó wá ní min rabbil láyé tíra yìí látọ̀dọ̀ ọlọ́run tí ń tọ́jú gbogbo ayé ọba the lord of universe ẹni tí ń rí gbogbo àgbáńlá ayé òun ló ṣe kí ni òun ló sọ̀kalẹ̀ ajẹ́pẹ́ tíra yẹn yìí ṣe fún lárúbáwá kì í ṣe kí ni belebe yóò ní òfin tó wà nú ẹ̀ ó fi bọ̀ àwọn kan kò ṣe kí ni kò fi bọ̀ àwọn kan no mẹ́rọ̀ bíi àlẹ́ ni ọba tó dá gbogbo ayé ló sọ̀kalẹ̀ tí kì í sojú ṣáájú náà. أم يقولون افترى قل فأتوا بسورة بسورة بسورة مثلي وادعوا من استطعتم من دون الله من دون الله إن كنتم صادقين أم يقولون افترى أم يقولون افترى ìyẹn يعني tí wọ́n bá sọ wípé tí wọ́n bá gbà pẹ́lú mi nǹkan ló sọ àfi kí ni o àfọlọ́ ìfìtọ́rọ́dà àkọ́kọ́ condition àkọ́kọ́ nìyẹn condition ẹlẹ́kejì ni pé wọ́n ní kì í sọ nǹkan ló kọ ọ̀dọ́ lómi ni àbí kí wọ́n sọ pé rárá o amíyàkùlùn àbí kí wọ́n máa sọ pé ìfìtàrọ́ Muhammad ló hùn jọ fúnra rẹ̀ olójòkó tó wá sí kí ni o kò ẹ kí mo wí kò rọrùn lójú àkùránì mi ń pè wá lákèésí ọ̀nà làwọn káàdà hadha al-Qur'ani min indi ghayri Allah làwájàdù fi ikhtilafan kathira tó bá jẹ́ pé àkùránì bá lọ wá látọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ ni làwájàdù fi ẹ ti ní controversy tí ó pọ̀ mẹ́ ìyẹn ló pàtó gbogbo tíra tó kù lẹ́fẹ̀ẹ́ rí kí ni contradictions wọ́n yọ ọ́ lọ́wọ́ báyìí olóòsì máa fọ́ yín ká má tó wà nù báìbù tí wọ́n fọ ọkọ ni kì í ṣe ìtọ́lọ́ sọ kalẹ̀ gángan o ọlọ́run ló sọ báìbù kalẹ̀ èyí èlò ló sókè ni àmọ́ èyí tí wọ́n fi kún èyí tí wọ́n yọ kún wọ́n wá tó bó ṣe wù wọ́n ó wá dé kékeré o is full of error so lójú ó máa sọ pé no afala yatadabbaruna al-Qur'an ó wá ní am ala qulubihim aqfaluha ṣé wọn ò ronú sí kuraani ni àbí kọ́kọ́rọ́ wà lórí ẹ̀mí wọn ọ̀tọ̀ nìyẹn àmọ́ bí ó ní àmì ọkọ̀ olú náà fìtàrà ó ní wọ́n máa sọ pé Muhammad ló hun jọ ẹ wá mọ èsì yẹn ò dẹ̀sí tó pamọ́ o èsì kí lè yẹn alukurani máa ń ròyìn àdẹ́kọ̀ Muhammad kí àtọ̀ lọ́lọ́ kó máa bá ó ní ẹni tá a fi rán omejun kìtàbùn ń zìlà láyé omejun tíra tá a sọ̀kalẹ̀ fún kílàbé illiterate man kílàbé illiterate man sẹ́pọ̀tà pẹ̀lú illiterate tí ó ṣe kí ni tí ó mọ̀ ọkọ̀ tí ó ṣe kí ni tí ó mọ̀ ọkà bẹ̀tẹ̀ wọ́n pè é ní illiterate lọ́dọ̀ wa kò mọ̀ ọkọ̀ mọ̀ ọkà ni o kì í sọ̀pọ̀ nù o kì í ṣe kí ni kò kàn máa this western education ni ó ṣe kí ni ni ò mọ̀ àmọ́ tí ń bẹ lórí rẹ̀ ó lè ju tẹ́tọ́ ṣe kí ni o kí ló dé tí àkùránì fi lọ òmíyù nàbí ìlú òmíyì alẹ́dínà alẹ́dínà yẹjìdú yẹjìdú ìdáhùn mẹ́kútùbà ẹni tẹ́ ẹ̀ máa bá nǹkan tá a kọ́ sọ́dọ̀ rẹ̀ sotie láyé mi ó ní máa kún tẹ tẹ́dìrì yìí mẹ́lẹ̀ kìtà máa kún tẹ tẹ́dìrì yìí mẹ́lẹ̀ kìtà tẹ́lẹ̀ ọmọ nǹkan pè ní tíra ọmọ tẹ́kìní àmọ́ màmá jọ ọmọ ẹ̀kọ́ ni torí pé tí wọ́n lè kí ni literate ni wọ́n wọ́n máa kọ́ wọ́n sì kí ni wọ́n sì máa kà gbogbo ọ̀sàbẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n máa kọ́ máa kà Abubakar ó máa kọ́ Umar ó máa kọ́ Usman ó máa kọ́ Aliyu tí a máa kọ́ bàjẹ́ lókàtà ni pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn kánú kùtàbù nínú wa yìí fi adi Makki wọ́n jẹ́ ẹni tí mo ń kọ Revelations ó máa kọ Quran fún anabi nígbà tó ṣe kí ni o nígbà tó wà Mákà gbogbo wọn ní kọ́pì tiwọn Aliyu ọmọ àbí tọ́lú rọ́bì aláwa ni wọ́n lè máa ń bóòsì ó ní tíra mi tíra tó wà lọ́wọ́ mi kò sí tí ò sí inú rẹ̀ torí pé nígbà tó kọ kùránì tàbá sí kọ́ yìí tàbá wojú tíra yìí sẹ́yìn bá sí kọ́ yìí tẹ́kìtì ni àyà kùránì ni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ mọ̀ tó wà bẹ́ẹ̀ commentary so bá ṣe máa ń kọ́mbà yẹn nìyẹn ìyẹn ni pé táwọn ìgbà ti kọ àyà kan tó bá káyà kan fún wa tí máa ń sàlàyé nǹkan lórí rẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ànábi wá pè wọ́n lákèésí pé mọ̀nkánà yẹ tùbù gẹ́rọ̀ kùrán fàlìyàmù gbogbo ẹni tí máa ń kọ nǹkan míì pẹ̀lú kíni o pẹ̀lú kùrán kó lọ parẹ́ o torí kíni mùkẹ́fọ̀tà lẹ́kìtì látọ̀ kùrán gbélé àdéhùn nàbẹ̀wò àwọn bí èyí àkọwà lè ọkọ̀rọ̀ torí pé anáni ń páyà pé kí wọ́n bá stop láti máa dé kíni láti máa kọ kùrán pẹ̀lú àdéhùn papọ̀ lójú ewé kíni lójú àmọ́ ànábì ò ṣe kí ni kò mọ̀ ẹ́ kọ kò mọ̀ ẹ́ kà àmọ́ òun máa ń gáàdì wọn pẹ̀lú àìmọ̀ ẹ̀kọ́ rẹ̀ tó ti yé ó máa sọ fún ìbáyà ọmọ ká kíláàkì tí ò bá mọ̀ ká gbọ́dọ̀ ò bá fi mọ̀ ni kò ní sọ fún ìbáyà ọmọ ká bù pé ká áyà kan fún mi ní Al-Qur'an tó bá kà fún títí bí bá mú áyà kan wá láti sánmà Ubaya ọmọ Káàbù wà máa sọ fún anábọ̀ Muhammad alẹ́nu wọn sọ fún Ubaya ọmọ Káàbù pé àyà tó sọ̀kalẹ̀ lánàá yẹn dọ́à fi súra ti kẹ́dá wà dọ́à kẹ́dá fi súra ti kẹ́dá sọ̀rọ̀ àyà márùn jẹ ta lọ fi sínú súra yìí àyà márùn jẹ lọ́sẹ̀ kí ni lọ fi sínú súra rẹ̀. sóye àwọn sàábì rìdùwánù láàrin ọlọ́mọ sàbáyọ́ ní sí wọn wọ́n mọ̀ ń ka Kùránì fún anábọ̀ Muhammad kálukú wa máa ń lójú ọ̀nà tí anábì máa ń gbà ń ọmọ pè àwùjú ulkira ọ̀nà táwọn máa ń gbà ka Kùránì wọ́n wá kà bẹ́ẹ̀ lójú ayé wọ́n mọ̀rún jọ kan mọ̀rún wá wọ ẹni ẹ̀rá ìgbé ha ń wọ ọdọ́dọ̀ ànábì torí pé òun kàkàkùkà tí ò bá mọ̀ sí yóò sọ bẹ́ẹ̀ ó wà ní ń wọ ọdẹ bẹ́ẹ̀ wọ́n wá ní ànábì lágbájá ti ń gbà tí yẹn ń fi èdè Ìjẹ̀bú <laughs> ẹ ti gẹ́ẹ̀ so wọ́n kà bẹ́ẹ̀ tàbí títàpá bá ń ka Kùránì títàpá bá ń ka Kùránì wáyé ṣe máa ń rò pé ah, irú tunisia wọn ni wọn ń lóyún kankan ànábì pé ẹ fi ilẹ̀ báwọn náà wọ́n ṣe kí ni wọ́n sọ̀kalẹ̀ fún mi. ìyẹn ni pé nínú amíyẹ̀kùlù náà fìtàrà tí ó jẹ́ wá sọ pé òun ló dà kọ ẹni tí ó ṣe kí ni tí ó máa kọ tí ó ṣe kí ni tí ó máa kà ẹlẹ́kẹ̀ẹ́jì rẹ̀ ni pé lámìyà kúrò nàbí sallallahu alayhi wa sallam min jaziratil arab illa marratayn bisubbatin kathirun minan nas anabi ò jáde kúrò ní arabian peninsula àyàfi lẹ́ẹ̀mẹ́lò ẹlẹ́jì ẹ̀mẹ́jì ni wọ́n á bí àbí fourteen days thirteen days ni ó wà sáyé lọ kọ́ gbogbo ó tún wá jáde láàrin àwọn èrò tí wọ́n ti kí ni tí wọ́n pọ̀ tẹ́ẹ̀lì sọ pé ńgbà tá a bébì kan ó wá jòkó táwọn kan wọ́n sáré wá sí kí ni o ó dá sí láàrin kásùn kájí náà lè kí ó ti sáré kọ ní gbogbo kìíní rárá kò sí wàhálà àmì fìtàrà tẹ́ ẹ sọ pé òun náà ló ẹ̀já àgbà bẹ́ẹ̀ kó òun ló ó kul fatu bi suratin min mesiri iye oṣù ó agba fún yín látòjú agba. sọ fún ẹ oníkan náà mú súra kan fatu bi suratin <laughs> ẹni kí wọ́n kọ súra kan bí kí ni o bí irú rẹ̀ ẹni pé bí kí ló ní kẹsẹ̀ bí súra ó tàhádà wọn eléyìí lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta nínú tàhádìtà kúránì fún wọn fún wọn ó sọ fún aláyẹmí ó ní kúl sọ pé láwọn ìṣìtàmà àti ìjìnnú wọlé ìlsì tálìjànú àtẹ̀yẹ bá ti kí ni ẹni ẹ̀hún ẹ má jọ jẹ́yìn ara maka nìkan ẹ pa àwọn àlìjànú náà kún àwọn tẹ́ ẹ̀rù kún wọn ní mẹ́jù yín lọ ẹni kí wọ́n wá kójọ aláyàtú bìmísìlẹ̀ hazel quran ẹni kí wọ́n mórí di quran ìwọ̀n sẹ́nà pẹ́ ti pọ̀ báwọn láyàtú na bìmísìlẹ̀ wọn ò ní kọ́nu rẹ̀ wàlọ́ká nà bá dùn ó wá ní òdà oh, oh, tí òun wá lè ṣe léyìn kó fàtú bí súra tí bèmí sí ẹni kí wọ́n ka kí súra kan súra kan ó ní asar kata ka fún wa hadith kata ka fún wa ní onípa mùsùlùmí láti kazab so tiye tó nàkìrà lánàbì ó wá ní ń sọ fún amúrọ̀mọ́ así tí mo kàrí wáyà fún wa ní oní wípé kí ni ọ̀rẹ́ yín èèyàn yín ó sọ fún wọn tó sọ èmi náà wá sọ súra kan fún un lálẹ́ ó ní kàfún mi ní kí n gbọ́. <laughs>

ọ̀rọ̀ wà dàbí ọ̀rọ̀ ẹni bí ka ọba ni bóni ó ni bóni ti fún ẹni ó kárí ẹni ó kárí just ordinary hadith nabi sallallahu alayhi wa sallam hadith anabu muhammad kíwòkè hadith tí ó pọ̀ tí fẹ́ lè mọ̀ sọ hadith tó táwọn ènìyàn sọ táwọn wọn gbà tó ní so yé wọ́n tíra rẹ̀ lójú ayé àwọn Bukhari àti Muslim rahimahumullah jẹ̀mí ọlọ́mọsàlá kẹ́ wọn wọ́n dá padà fún wọn nígbà tí Imam Bukhari tó wọ ó wọ màbàrà rántí lu tó wọ̀ nsìn ìlú kẹlẹ́gbẹ̀ẹ́ Kúfà ni so ti nígbà tó wọ̀ lú yẹn ibẹ̀ ni wọ́n ti ń lo dáwọ́lá ìsìlámíà lọ so ọ̀kan nínú àwọn àfa àbẹ̀ wọ́n wá fẹ́ máa ẹ mọ̀ pé onímọ̀ wọn máa ń gàn wọn wọ́n máa ṣe wọ́n máa pẹ̀ gan wọn bẹ́ẹ̀ ìmọ̀ wo ló mọ̀ wọ́n lọ àdìsí táwa gan mọ̀ àwọn táwọn ìdágbà àfa àlẹ́ kó tó dé kíní kankan kan kó máa dísì kan ẹ pé wọ́n tó bá máa dísì tó tiẹ́ wọ́n wá ṣe bẹ́ẹ̀ pé ah, ẹ wá ní Muhammadu ọmọ Ismail ọmọ ọdún mélòó ni ìjọ òru pẹ̀sì kádìsì ó wá wọ̀lú wá wáyé wá bí pé kíní ọba ni kò sí wàhálà ẹ tó jálàsẹ̀ mùsùlùmí wọn ni kò sí wàhálà ẹ pè wá ẹmọ tí wọ́n wá ṣe mo fẹ́ fi máa pèjú èfún wa ni o wọ́n wá mú èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan wá mú àdìsí mẹ́wàá mẹ́wàá àdìsí mẹ́wàá òkè mẹ́wàá mẹ́wàá èèyàn mẹ́wàá mú àdìsí mẹ́wàá mẹ́wàá wọ́n wá yọ sánàdì chain of narrations àwọn tó gbà wá tí wọ́n tó léèyàn bíi márùn mẹ́fà wá change rẹ̀ síra wọn chain of narration léyìí yóò gbé lọ sí number ten chain of narration gbé lọ sí number two wá change wá dàrú ti ti eléyìí náà ti eléyìí náà ti àwọn agbé muhammadu ọmọ ismail rahimahullah àwọn agbé kalẹ̀ àwọn alétọ̀ dídé lóde yìí o àwọn àdìsí bá wọn yanjú ẹ̀ torí pé tí wọ́n fi ń sèmọ̀ ń gbà yẹn ilmu àdìsí ni kùránì ò tiẹ̀ ní wà rárá torí yẹn kọ̀dà hafadhu fi sudur wọ́n ti há yẹn nígbà tí wọ́n há tán ni wọ́n bẹ̀rẹ̀ kí ni o wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí kùránì torí pé máa júmi àdìsí nàbàwí yọ sharif wọn ò kó àdìsí ànábìjọ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kẹwàá táwọn ẹgbẹ́ máa kọ̀kọ́ kúkọ̀ náà tó wà lókè ẹja kọ̀mpáìlì òun náà wọ́n há bá ní wọ́n yìí sí ìbéèrè pé talẹ̀ ọyún talọ ti gbọ́ nígbà yẹn before ọgọ́rùn ọdún kan táwọn ẹbí lọ́tàn wọ́n ìbéèrè nígbà táwọn ẹbí lọ́tàn lẹ́yìn ọgọ́rùn ọdún kan táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sọ irọ́ nǹkan tọrọ politics ti ń wọ inú ọ̀rọ̀ àlámọ̀rí ìṣẹ̀lẹ̀ ayé wọn lórí bí kálukú mú àdéhìsì kan ti ní yin fámìlì kan ẹ má sọ̀kọ̀ sọ̀sọ̀ so wọ́n wá mú bẹ́ẹ̀ wọ́n wá kà àdéhìsì kọ̀ọ̀kan fún o ṣẹ̀fà àdìsí ẹ̀rẹ́wà àdìsí mẹ́wàá yóò jẹ́ kí ló yóò jẹ́ hundred àbí wọ́n wá kà tán Muhammad bin Ismail al-Bukhari rahimahullah ó wá ní kí wọ́n kà ní kọ̀ọ̀kan kálukú wá kà ní kọ̀ọ̀kan tán ń wá wá kà tán wọ́n ṣe ti kàtán àwọn ti kàtán ó wá bẹ̀rẹ̀ bismillahir rahmanir rahim àdìsí báyìí sánàdì <laughs> báyìí ni sánàdì ẹlẹ́ẹ̀kẹfà ẹni tó ní àtúgbà wá ó wá pé kálukú ṣe kí so tó bá jẹ́ pé fáàlù dhalika bil hadith sharif tá a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àdìsí sọ́tí kílẹ̀ mẹ́sàn pẹ̀lú al-Qur'an èèyàn kò lè mú kúránì ìwákàgbà lọ́wọ́ rẹ̀ yóò yà máa kà lábẹ́ ilé rẹ̀ ni yóò ṣe kí ni kò tó bẹ́ẹ̀ tó pé wọn ò lè gbà wọn ò lè rí gbà mọ́ lójú ó sọ pé kìtáàbù ni yóò padà ká fún wa ń bì ó ní kìtáàbù la ya'ti al-batil min bayni yadayhi wa min khalfi tanzilun min hakimin hamid tíra kan ni tí ìbàjẹ́ kò lè tẹ́kí ni kò lè wọ́ níwájú àbí lẹ́yìn torí pọ̀ lọ́ọ̀bá adẹ́rà ló sọ̀kalẹ̀ ó ní inna nahnu nazzalna dhikra dádájọ́ àwọn ọlọ́run láńṣe kí ni láńsọ̀kalẹ̀ ìrántí láńsọ̀kalẹ̀ wa inna lahu lahafidun àwa làásì máa ṣe kí ni o làá máa sọ wọ́n ní ka anahu subhanahu wa ta'ala tawalla hifdhul qur'an bi nafsi bí bàbá fún ara rẹ̀ ló ṣe kí ni o ló ń sọ qur'an fún ara rẹ̀ bẹ̀tìrà tó kú gbà tó gbélé wọn lọ́wọ́ alladhina hummilu tawrat thumma lam yahmiluha kámasálì ìhìnmáàlì yahmilu asfara àwọn tá a gbé àtàwọn alẹ́ lọ́wọ́ a ní ẹ sọ ẹ sọ wọ́n ò ṣe kíní olóòrò wọ́n dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tá a kó pépà lé lórí ni kẹ́tẹ́kẹ́tẹ́ tá a kó tìrà lé lórí

wari ọmọ muslim ẹ eh, bukari muhammad bin bin eh, ismail al-bukhari ẹ mọ ọdún tó wá kuran ni ọmọ ọdún mẹ́wàá ó wà ní afisto kuran kamila òun wá kuran lórí tán ìyá òun <laughs> lórí kí mo kì í lórí tán ìyá rẹ ló ti ṣe sí kí ni àwọn yóò rò pé kò ṣe ṣe àbí sí kò ṣe ó mà ṣe ṣe sẹ́yìn mọ̀kátà ń gbélé ọmọ wa lọ́wọ́ yàtọ̀ síra wọn.

tí wọ́n bẹ́ fóònù lọ́mọ lọ́wọ́ kílẹ̀ mọ̀ tí ó ṣe yóò gbèsè tí kí lóòrùn àló torí pé dáì ma ń ṣe kí ni o ti rí nu làwọ̀ká na dáì ma na áwù láì látfàl tó bá tẹ̀ ọmọ ìyẹn náà lójoojúmọ́ kí ni wọ́n gbọ́ kùránì ìyẹn tí kí àárẹ̀ wàjí tí ó wà dáná kùránì ní ṣe kí ni o kí lè fi wọ́n bó sórí rẹ̀ kùránì hákẹ́dà tí ẹ̀kọ́ táwọn bá tẹ fóònù tán kí lè sẹ́wọ̀n pé àwọn bàbá wa àná tán jí tán rí pé àwọn wo tv lára ògiri kílẹ̀ ìwọ̀n tí sọ wọ́n tó dákú padà yes torí pé lójú ayé tí wọ́n gbà ń bí àwa kò sí kúrò ni o sẹ́kúrò ẹ̀ ẹ̀ sọ́rí tẹ́bíṣẹ́ wà lára ni ara bó ló máa wà a máa black and white tuntun ni bẹ̀rẹ̀ wá rí kí bó ṣe wọ́sọ kúlù ló yọ lára ògiri kí ni wọ́n ṣe wọ́n ha èyàn ló jáde lára ògiri yíò ẹ̀dá ni mo ṣe rí nìyẹn torí pé tá àfin tó bá jẹ́ pé ọmọ yẹn o tí wọ́n ń wò lórí skrini kékeré ní ń wò lára kílẹ̀ tó wà lórí ẹ̀ hàdà ọlọ́run wá sàdéhùn fún wa láyé mi ní suratul Baqara wọ́n ní kí ni kúl kó ní kúl يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء إيه؟ إن كنتم في ريب مما نزلنا على عبيدنا فاتوا ó ní tá ẹ bá ń ṣe èméjì o ẹ ṣe kí ni o fatu bí súrà tí mímítìlì ì ẹ múrú súrà tí ó jọ wá láyé mi ó ti fọ́n súnrà bí ó ní wá bóyá ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ní fàyínkùntùn fi rẹ̀ ibi fàtú bí aṣírí súwárí mufta ẹ mú mẹ́wàá gbọ́dọ̀ wọ́n lè mú mẹ́wàá ẹ mú súnrà kan wọ́n lè mú ìwálẹ̀ fẹ́ mú bẹ́ẹ̀ nù ẹ̀ òdì náà fàtú bí súnrà ti mímísìlì wàdìrú mọ́sítàtọ̀ àtúndúnilá ìyẹn ní pé sẹ́ńtáyà ti ní yẹn pé làyín tá máa ti ní sùn wàlìjínù ìyẹn ni pé tẹ́ ẹ bá fẹ́ mu wá tí ò ìparí ò bá ka ẹ pé àwọn míì tó yàtọ̀ sí kí wọ́n ràn yín lọ́wọ́ o ẹ̀ kí ni o ẹ̀ǹkùn tó ẹ̀ǹkùn tó tó bá jẹ́ pé lóòótọ́ ni tẹ́ ẹ máa ń sọ pé Muhammad ló ṣe kí ni o ló rọ ẹ̀yin náà ẹ̀rọ orú ẹ̀rọ ló ràn lọ́wọ́ ó wá sọ fún tíwátì bá pàdé fa in lam taf'alu fa in lam taf'alu tí wọn ò bá ti lè sí lónìí wàlá láyé tálíkì àmọ́ ìdí wò ní ṣe ṣẹ́bù kó ti sílì rẹ̀ ni fàyẹ̀n làm tàfàálù bẹ́ẹ̀ dẹ̀ ni ó máa tán alárúbáwá tí wọ́n gbọ́ tí wọ́n gbọ́ jan tó pé èdè tí wọ́n ní tí ò ti sámúlùmọ́là bíi lábátá ń sọ lónìí àwọn tí ò sí àmúlùmọ́là ń lọ́gbà wọn tí wọn ò ti lè ṣe lánàá àwọn tòní sáà náà ti gbàgbé lárúbáwá wọn ẹ sọ ọgbọ́n tó ń sojú lówó lárúbáwá lórí ilẹ̀ nísìn ó yá ìlú wo ni wọ́n ti sọ lójúlówó tí Yorùbá yé wa ìlú wo ni wọ́n ti sọ Yorùbá ògidì báyìí kò sí kí ni wọ́n sọ ọlọ́fà náà <laughs> ẹ̀ẹ́dì tẹ́mi gan sọ náà kìí ṣe kí ni o wọ́n sọ ní kí ni ọ̀fà náà ìyẹn pé kìí ṣe kí ni o kìí ṣe Yorùbá kò sí mọ́ ìyẹn pé ńgbà tí lisanu arabi fasi nígbà tí ara wọn tí o ti sábúlù mọ́ là ń bẹ́ẹ̀ táwọn bàbá wọn máa sọ̀rọ̀ ní ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin tọ́ọ̀nà ẹgbọ́n tí wọ́n ń sọ sì ni wọ́n sọ yóò ẹ̀ẹ́n wẹ́ẹ̀nì nígbà yẹn so mo dẹ̀ sí mẹ́ belé pé so àwọn alábáwá tí wọ́n máa sọ lánàá tí wọ́n méde yẹn gbọ́gán tó máa fi ń sèyàn tí wọ́n ti dé mú wa wà láǹtà fàálù wọn ò ní lè ṣe wọn tó bá rí bẹ́ẹ̀ ẹni bá sọ pé ó ṣerú rẹ̀ ẹni ó páyà ná ọlọ́run tí a ń fẹ́ èèyàn àti kí ni ó àti òkúta kò ọ̀ẹ̀dáàtì àwọn tí ó wọ bẹ̀rù àwọn tí wọ́n bá gbà pé al ọ̀rọ̀ ọlọ́run ni kul fatu bi suratin min misli wadu shuhada wadu wadu man istata'tum min dunillahi بل كذبوا بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتيهم تحويله كذلك كذبوا الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين بل كذب هؤلاء بالقرآن ọ̀pọ̀ ńlá àwọn tí àlọ́lùwà ka kùránì yìí fún wọ́n ṣe ni wọ́n pè ní rọ́ torí wọn ò gbọ́yé wọ̀lámù yóò hẹ́tù bẹ̀ẹ́lì torí pé ìmọ̀ wọn ò rọgiri ká tó bá sọ pé mọ̀ tàwọn tà náà ò yé wọn bẹ́ẹ̀lù tàwọn tò ní ó sì wáyé wọn ayẹ́pẹ́ni tí ó sọ pé kùránì kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ gan ṣé kíní kò yé wàlá tó ní tùmí gbogbo ẹni tó mọ àwọn ẹmọ àwọn èèyàn ayé àti mo kà fún alẹ́ yẹn pé ẹnì mùtàwàfíkà ẹ wọ̀rọ̀ fìrúkà ilẹ̀ wọ̀já ìlú kàlẹ́dì tàbàrúkà fọ́kàlẹ́dì nà kẹfàrú ìlàyọ̀mù ayé àti mo sọ yẹn jehova witness kọ ọkọ átíkù kan lórí ẹ̀ ó wà náà conflict wọn máa ń pín tẹ́ bá lọ wọ ọ̀pọ̀lọpọ̀ articles wọn ó máa ní ayé verses of Quran nínú torí pọ̀rọ̀ yẹn òye wọn wọ́n wà fẹ́ máa fi ṣe evidence against wa pípé sí bí Quran yẹn ló sọ wọ́n ní Quran sọ pé màá pa ẹ́ màá lè gbé màá lè gbé ẹ dìde wọ́n wá gbé màá jẹ́ kí wọ́n borí àwọn tó bá tẹ̀lé lórí àwọn tó wọ́n kíni tí wọ́n gbà ìyẹn ni pé àwọn táwọn jọ mọ táwọn ń tẹ̀lé ànábì sá àwọn tó kíni. mo ní ẹ ṣé tó tó fẹ́ tu sí nìyẹn ó ní bẹ́ẹ̀ mo ní good and fine accept with you mo gbà. ànábì wa isa alayhi salam ọmọ ta ni ó jàre gbóná ti dá ó dà ẹ̀mí mímọ́ ọlọ́run ni mo ní agree with you tó bá jẹ́ ọmọ tábàbẹ̀ lómi tí wọ́n da tó sùpàbù jù lọ nǹkan kí la pè títúmọ̀ pé tó lè mú ẹ fi lé kọ́ sínú átíkù fún wa àbí ajẹ́pọ̀ onígbàgbọ́ pẹ̀lú gíní o pẹ̀lú rẹ̀ ni that's good and fine the same page yẹn náà láàmà ṣe láàmà lọ torí pọ̀ tí mo kà kan kó o fi kan lẹ̀ o ní ẹbẹ̀ ọbẹ̀ tí inna isa eléyìí náà fún mi o èmi ti tẹ̀ kan alùpàdé nínú masala isa inda Allah ó lápèjúwe ànábì isa lọ́dọ̀ tani lọ́dọ̀ ọlọ́run kámasálì adam olóòdà gàbí kí ni o adam khalaqahu min turab sọ́ọ̀tì ẹ̀rọ lára yẹ̀pẹ̀ láti dá lára bo ni èyí sọ̀rọ̀ pé isa tẹ̀ tó gbanú èèyàn jáde wọ́n bí òun ni eléyìí yẹ̀pẹ̀ láti kí la mọ wọ́n mọ kalẹ̀ ni thumma qala lahu kun fayakun àwa sọ pé máa jẹ́ bẹ́ẹ̀ kó ń jẹ́ èèyàn ajẹ́pẹ̀ wo lọ́rùn rọrùn jù ajẹ́pẹ̀ àkọ́bí ọmọ àkọ́bí ọmọ fọ́lọ́n lẹ́nu wọn yóò máa jẹ́ o ìsọ máa jẹ́ kí ni o ọmọ kejì ọlọ́run fi ọmọ kan rẹ̀ ajẹ́pẹ̀ ni ajẹ́pẹ̀ kì í sọ ọmọ kan lórí kí ni o mo kò ní kẹfìrún minal kufar wal mushrikun ọ̀pọ̀ ní wal mushrikin ọ̀pọ̀ nú àwọn ẹlẹ́bọ̀ àti kèfèrí yuridu an yufarikuna bayna hadha al-kitab wọ́n máa ń fẹ́ kán mú èyí tó bá sweet kí ni o purpose wọn ìdánilẹ́kọ̀ọ́ fẹ́ support àwọn torí pé wàlámù yóò hẹ́ bìyí bí ẹ̀mí tó ní wọn ò gbàgbọ́ iye ọ̀rọ̀ yẹn wọ́n rọ̀ kúránì lè ní contradictions àbí ẹ̀rọ gẹ́gẹ́ bó ṣe wà nù tíra wọn ni. náà. wàlámù ìgbà wíwú. wàlámà yà àti ìtàwérò nígbà tí a bá bẹ̀rẹ̀ sí sàlàyé àwọn àwọn ìtumọ̀ rẹ̀ mi ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn tí wọ́n ṣáájú wọn náà náà ṣe pè ní rọ́ọ̀. ó ń ṣe ọlọ́run kí kó máa mọ́tàrà rẹ̀ láàmú ìwọ́sàmù tẹ̀wọ́lákẹ́ máa wòye kéfàkà bóò ni ó sì jẹ́ ákìbá bóò látúbọ̀ tán alábòsí yóò lè kíni yóò ṣe rí torí pé tala alábòsí alábòsí lẹni tó sọ tọ́lọ́wọ́ sí kíni tí ò sọ ìyẹn pé tó bá kéwọ́ bá ní òun mà tó bá káwọn bá ní òun mà so yẹn pé alukoran ọlọ́run ṣe ní tíra kan tó fi sànú wa bẹ́ẹ̀ tọ́wọ́ tá a fi mú lónìí ti kọjá bẹ́ẹ̀ àfọwọ́tàn tàn fi mú un so ó fà tó jẹ́ pé tá a bá rẹ̀ ti lè gbọ̀n òfin inú tíra yìí a lè fi bẹ ọlọ́run ọba dẹ́dà kó gbọ́ <laughs> àṣírí kùránì nìyẹn o tí a bá ti lè fi ṣiṣẹ́ kí wọ́n wí ká sí àṣẹ tó wà nù rẹ̀ fi ṣiṣẹ́ ẹ má jẹ́ kí n tẹ̀ o wíbẹ̀ jẹ́bẹ̀ ẹnu rẹ̀ kò lè ṣe kí ni àṣà kùránì sí ọ irọ́ ní pa ohun tó jẹ́ nù rẹ̀ ó lò ní ẹ̀yìn tẹ́ ìkírun ẹni tí ìkírun yóò ṣàkùránì sí yẹn yes ẹlọ lọ wádìí ẹ ẹni tí kí n kò lè sa kùránì sí kó jẹ tí kì í kí kì í ṣe kí ni kì í kírun ó wá ní wọn fi kùránì lọ àṣà kò sa nǹkan mi ni yóò yà mi tọ́lọ̀ bá fẹ́ ni bẹ́ẹ̀ ni gbogbo wa náà la máa ń rò pé ẹ̀yìn àfẹ́ ìdáfẹ́ bá abẹ náà ẹ̀ bá sa kùránì ẹ̀ bá ṣe kí ni fún ẹ̀yin tẹ́ ìkírun ẹ̀yin tẹ́ ń zìnà ẹni tí ara o ẹ̀ kọ̀kọ́ náà ẹ̀ẹ́fì kí ni ó ẹ̀ẹ́fì sì náà lẹ̀ ó lè ẹ̀ẹ́fì kí ni ẹ̀ẹ́fì ilẹ̀ lẹ̀ tẹ́ bá ti fi ilẹ̀ lẹ̀ eléyìí ò lè kò nídìí ká ka kúránì púpọ̀ kò nídìí ká sọ kalẹ̀ tó kò sí lókè nìkan tẹ́lẹ̀ so ń ta nínú ẹ̀ abẹ́lẹ́ ọ̀nà àánú rẹ̀ mọ́sá yọrí sí wa kó jọ kó sọ wá lẹ́ni tí ó lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó sì lè tẹ̀lé ẹ̀mí ìṣẹ̀yẹ́ mi bá ṣe wà wọ́n mi ni àbá rẹ̀ kò lò bí wọ́n ṣe lọ sọ.